بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ليس جنة الأصول الثلاثة للإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى قال المؤلف رحمه الله فلما استقر فلما استقر بالمدينة أمر ببقية شرائعه الإسلام فلما فلما استقر آه، بالمدينة من بعد النبي صلى الله عليه وسلم في أدي أدي دمتية تهتمي ìfìdímúlẹ̀ ìdúróṣinṣin níbẹ̀ ó tún wá pàṣẹ ìbákẹ́yà ti ṣàrà ilẹ̀ Islam ọlọ́run pa á láṣẹ àwọn tó ṣẹ́kù nínú àwọn òfin Islam bíi zaka yíyọ ọ̀sọ́ọ́mì bíi ààwẹ̀ gbígbà ájì ṣíṣe bí ìjagun sójú ọ̀nà ọlọ́run àti kíkẹrùn àti ìpàṣẹ dáadáa àti kíkọ̀ nípa ohun tí ṣẹ̀dá àtàkùn. nínú àtàwọn tó yàtọ̀ sí yẹn nínú àwọn òfin Islam Madina lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ti pa nábì láṣẹ rẹ̀. أخذ على هذا عشرة من النبي صلى الله عليه وسلم قال لي لي نفوني دود موع وبعدها يبكي صلاة صلوات الله وسلامه عليه ما ينبغي ìdíṣẹ́ الله wa jáde láàyè ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́ máa ẹ̀sìn rẹ̀ sì sẹ́kù ẹ̀sìn rẹ̀ òun náà wà nìyí o. kò sóore kan àfi ká sì yí tọ́ka lẹ̀ ọmọ yìí lórí. náà o kò dẹ̀ sí nǹkan kan tó lè gbà burú àfi kẹ́sìn yìí kó sọ alẹ́ ọmọ yìí lára ẹgbẹ́ ìrúbọ̀ yìí lára tó ò nínú aburú yẹn. ẹ wàá rọrí pé islam yìí tọ́tọ́ ka ẹni sí òun ni ìmọ̀láhùn lọ́kàn. àti irun tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí. Hmm, ẹ wàá rà burú èyí tẹ́sí ànábì sọ̀lá àṣọlá tó sọ ní lára kó ń bẹ òun ni ìfihàn mi kejì ọlọ́run bá nù jọ́sìn. àti gbogbo ohun tọ́lọ́run bá kórìíra tó fi kọ̀ ká ṣe gbogbo ẹ̀ náà lẹ̀sìn yìí sọ ní lára kó ń bẹ. káfàtà ọlọ́run gbà náà bí sí gbogbo èèyàn yẹn yẹn. الله طاعته على جميع ọlọ́run wa tó wá ṣe ìtẹ̀lá nẹ́bì sallallahu alayhi wa sallam ó ṣe lọ́rùn yẹn ala jami'i thaqalayn lórí gbogbo èèyàn àtàlejòna àlejòna àlejòna náà ọlọ́run ṣe lọ́rùn yẹn fún wọn ìtọ́ka rẹ̀ ń lọ lọ́wọ́ ọba àlejò ọlọ́tọ́sọ láàyè fẹ́. ìyá ayé ẹnìyà sí ìrìnàjò sí olówó ìpínlẹ̀ ìkún ìgbẹ̀mí àá. ọlọ́run nílà nẹ́rì sọ pé ọ̀pọ̀ ẹ̀yẹ yẹn ẹnì rasulullahi ilaykum jami'a ládájú èmi ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ fún yín lápapọ̀. wàá kì í máa lọ wọ́ọ̀rù ìdílé ọlọ́run wa pé ẹ̀sìn pẹ̀lú ìsìláàmù. ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ kàrá ẹ̀rí rẹ̀ ń ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé. ẹ ọ òní yìí òní mo pé ẹ̀sìn yín fún yín. ìdẹ̀ra mi dẹ̀ sí ní mo parí lórí mo wá yọ́nú sí islam fún yín lẹ́sìn tẹ́ máa sì ti tayọ ayé sọ́tún máa ké dá láyà eh, ẹlẹ́ẹ̀kẹta láfàyàn abẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọ̀dẹ́rẹ́ló ètùkà lórí wípé àwáyé ikú ò sí àyàbí sọlá àlọ́sọlá ẹni tí ó kù ni ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́ra tó sọ báyìí pé. ẹ dájú gbogbo àwọn èèyàn nù wọ́n ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ kú gbà kan òkú ni ìrànlẹ́bí àti fáwọn náà dẹ̀ sì máa kú. àwọn lẹ́yìn ìgbà yẹn yìí nìyí níjọ́ gbẹ̀ndà àlùkìyàmá tẹ̀símù náà ń darọ̀ bìkún ẹ máa ṣe àríyànjiyàn ẹ máa gbé ìjà yín lọ sọ́dọ̀ ẹlẹ́dàá yín níjọ́ ni sọ́tò zumar aya thirty sí thirty one. àwọn èèyàn dẹni yìí tí wọ́n bá kú tán àgbẹ̀ wọn dìde kéde kí tá a bá ti kú ti pẹ́ nìyẹn láàfáà kàtà náà ọlọ́kùn náà ìdá mi tì náà tòrò tì náà lákàánà lè máa wọ̀n tó rọ̀ ọ́ hátà kò lè hàyè wọ̀ lákìnnà. إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء wọ́n á fi ń gbàdá wa ti kú tán torí kíná wọ́n fi wá lẹ̀ tó bá rí pé bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣe rí ni làkàna mọ́tò rọ́ àtàkó lè hayè ikú ọba sì jẹ́ sinmi fún gbogbo ẹni tó wà láyé. ولكن إذا متنا بعثنا àmọ́ tá a bá ti kú wọ́n gbé wa dìde àríkọ́mọ sọ́la wọn ní alùpàá àdáhùn àwọn kò lè ṣe iye wọ́n bí wa lẹ́yìn ìgbà tá a bá tí wọ́n bá gbé wa dìde nípa gbogbo gbogbo wọ́n wọ́n náà sùn àwọn èèyàn ìdá máa tú tí wọ́n bá ti kú tán yóò wà á kú náà wọ́n gbé wọn dìde. والدليل قوله تعالى هذه لهم الغرام بعد على تصفيه منها منها خلقناكم منو إلى إليه لا تدعي وفيها نعيدكم وفيها نعيدكم عندنا لا تدعي بعد أصلي ومنها نخرجكم تأوة أخرى تأوة أخرى ibẹ̀ láti máa da yín padà sí lẹ́ẹ̀kẹta ìyẹn ni pé lẹ́yìn ìgbà yẹn lásìkò míì bẹ́ẹ̀ á tún da yín padà síbẹ̀ sọ́wọ́tò ọ̀hà eh, àyà fifty five. Eh, ẹ̀rí mi lórí wípé àníṣe táwọn èèyàn bá kú ọlọ́run gbìyànjú pé ọlọ́run bá dé tàtọ́ sọ báyìí والله أنبتكم من الأرض نباتا wọ́n ní ọlọ́run òun ní ń hù yín nílẹ̀ nàbàtà ní ti hóhó. ثم يعيدكم فيها ويخرجكم èkejì rẹ̀ dà lẹ́yìn ìgbà yóò mú yín jáde tó mú ẹ̀ ثم يعيدكم فيها yóò dá yín padà síbẹ̀ ويخرجكم إخراجا báwa mú yín jáde ní tèmi mú jáde síwájú nùr àyà seventeen sí eighteen. وبعد البحث نخاتبون ومجزيون بأعمالهم lẹ́yìn ìgbà tó bá ti di pé wọ́n gbé wọn dèbí ká mọ̀hánsàbùn wọ́n sọ̀rọ̀ ọ̀sẹ̀ wọn ومجزيون wọ́n lẹ̀sẹ̀ wọ́n lẹ̀sẹ̀ بأعمالهم pẹ̀lú iṣẹ́ والدليل قوله تعالى اتقى لهم الله وعليك لا تصفيه ولله ما في السماوات وما في الأرض عليك الله نشي قوم تيم بين سماء كله ليجزي الذين أساءوا ليجزي الذين أساءوا بما عملوا بما عملوا من طريق الله ليس لسان أعطوا سعيدة وليس لسان عيدة وعافية ويجزي الذين أحسنوا بالحسنى آه، قرأوا بالإحسان هذا سرادة لسنا دعوة ها لسنا دعوة فأوشي هيك فقوم دلون تصفوا آه، طلعنا آه، دافوا من سماعة الله أبي ما يعود جاري كتاويني فيها أسفاتي دعوة أهلا وانقطع لي اللوني kò sí irinṣẹ́ ohun tí òwúlò fún abẹ ń sanra ohun tí òwúlò fún àwọn àlẹyìn ilẹ̀ ọlọ́run ló ní ìkápá gbogbo ẹ̀ ká fi lè lo kíní ẹ̀ ká lè fi gba aláàdá ẹni ọba sọ ìdá ó jìyà ìta ọ̀yẹ́jì sí alẹ́ bí iná àhásánà ìbílẹ̀ ọ̀sìnà ó sì lè já fáwọn ẹni tí wọ́n sọ ayọ̀ dáadáa tí káwọn ní ìgbẹ̀sán dáadáa. أنتوات النجم تاسوان ومن قد زاد بالبعث كفر نرى كوي بين جنرى أنت أنت بكافر الدليل قوله تعالى يتقى له نرى الله عليك لا تصيب زعم الذين كفروا أن لن أن لن يبعثوا أولا يمكن أن wọ́n sọ pé wọn ò ní dé àwọn dìde. قل بلى وربي لا تبعثون قل بلى وربي لا تبعثون لا لا تبعثون لا لا لا ما لي ń pè لا láàmù lásán قل بلى وربي لا تبعثون alif sí máa fa. o gbọ́dọ̀ yọ ọmọdún yẹn dandan nígbà ẹ̀kọ́ àkóńbẹ yọ ọmọdún yẹn kóńbẹ láàmú yẹn tó láàmú náà yí àkọ́ láàmú ta òkìkì lọ́wọ́ àmọ́ èpè lọ ń sẹ́yìn yá tó kíní kàgẹ̀rẹ̀ kúrìbà láwọ̀ rọ̀bì làtó bá àtó. ọ̀hà gbọ́ yorùbá ni súnmọ̀ látò nẹ́gbà ó nà kí ẹsẹ̀ súnmọ̀ láá káwọn pé wọn lè pè lọ́nṣẹ́ wọn sọ pé ọlọ́run ò ní gbé yín dìde ọlọ́run ò ní fún yín nírò ń tọ́ ń sọ ni ni ibi kejì ẹ̀ ló sì wà mẹ́ta ò kíyèsí ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ là làtúbọ̀ àtúnà súnmọ̀ látò nẹ́gbà ó nà látò nẹ́gbà ó nà ọ yàtọ̀ sí látò nẹ́gbà ó nà káàkiri dáadáa jẹrẹ kúlù bàdá wàrà dé. قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما علمتم mọ̀tò tí tó fi ń tún bí láyìn ó ní kó bẹ̀rẹ̀ àwàrọ̀ bí sọ pé bí kò tó mọ fẹlẹ́ dà mí búra mọ̀tò wà á sóòlì wọn á gbé ń dìrẹ̀ sọ́nà látọ̀nà bàwọ́ ìró yẹn náà ni pé wọ́n san yín lẹ́sàn-án rẹ̀. وذلك على الله يسير يسير. sábà wí ikú yìí eléyàn ni ọrọ̀rùn fọlọ́run láti ṣe bẹ́ẹ̀ sọ́tà ọ̀bùn àyà keje. وأرسل الله جميع الرسل مبشرين ومنذرين. ọlọ́run rẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ wọn bá ṣeré wọn jẹ́ olùfúnni nírọ̀dùnú pé kí wọn bá ṣe rere ìyẹn ò rí rere ọmọ obìnrin ẹni wọ́n sì jẹ́ olè kìlọ̀ fún ni pé lẹ́yìn bá ṣe ìyapa ìyẹn ò rí yàtọ̀. ìtọ́ka ló ń lọ́rọ́ náà bá lè kí ọ sọ pé. Hmm, máa wí nǹkan. akíní fún mi jèrè sẹ́mi ni mọ́ kàrí àbí wọ́n lò rí ta. بعد الرسل بعد بعد بعد رسلكم wọn ni rọsùlà ń ná Ọlọ́run la gbé àwọn ìránṣẹ́ dìde agbé dìde ní ìránṣẹ́ مبشرين لأن فيهم عفونية روتنا ومنذرين يوتم كيلو لئلا يكون للناس على الله حجة بعد الرسل وفي لما سيرك كان يوفي تقلو لأن تلون تبوجي سجد سورة النساء آية 165 عليكم السلام وأولهم نوح àyè ìṣẹ̀lá ti wà sọ̀lá. àkọ́kọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run nínú ẹ̀. wà á kíyàn ní muhammed sallallahu alayhi wa sallam. èyí tó sì káyìn nù wọn náà ní àlewà muhammed sallallahu alayhi wa sallam. ẹnẹ́bí ọlọ́run parí àwọn ànẹ́bí ọlọ́run ló parí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run. ìtọ́ka lórí pé àkọ́kọ́ àwọn ọ̀rẹ́ ń tọ́lọ́run lànẹ́bí náà lẹ́yìn sọ̀lá àtọ̀sọ̀lá. قوله تعالى طلعا ذلك لا صفحة إنا أوحينا إليك كما أوحينا إلى نوح إلى نوح حين إلى نوح إلى نوح ترى بالجاري أريكا من إنا أوحينا إليك أنا جاء على من سيأتي النبي صلى الله عليه وسلم أولم توحيد توصف ولا سعوية لا توحيد كما أوحينا إلى نوح أولم ما سنن سيوسى النبي نوح عليه الصلاة والسلام والنبيين من بعده أتوا النبي الله لي النبي نوح ساتنو النساء أعوان سستترين وكل أمة بعث الله العفو يا منصور بين أن بعث الله وذي بعث رسولا يا محمد قل وكل أمة وابو جايا بعث الله إليها رسولا اللهم راجي ساسي ها هذا سيكون النبي لا تري النبي نوح إلى محمد توفي تري النبي محمد صلى الله عليه وسلم ẹ̀wọ̀ òjíṣẹ́ yìí tọ́lọ́run rán síjọ kọ̀ọ̀kan ni ń pa wọ́n láṣẹ pé kí wọ́n sin lọ́wọ́ nìkan. ó sì ń kọ̀ fún wọn níbi sísin tagut àṣàìtàn. ìtọ́ka rẹ̀ òun lọ́rọ́ náà wà lẹ́kọ́ látọ́sọ pé. ولقد بعثنا في كل أمة رسولا ọlọ́run ní pàpà àti gbèdì dé ní gbogbo ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ kọ̀ọ̀kan àti gbèdì dé mọ́. àlẹ́ àbùdù wọ́ọ̀hà ọ̀jùtẹ́lẹ̀ bí pọ́ọ̀bù. ẹ o wọn ta ní kò jíjẹ yẹn wá wí náà ní pé ọlọ́run nìkan ní àṣẹ ọ̀jọ̀tẹ́ ní bò tọ́ bò kẹ́sì jìnnà sí àṣà ìtọ́n kẹ́sì jìnnà sí àṣà ìtọ́n sọ́ọ̀tù an-Nahl thirty six. وافترض الله على جميع العباد الكفر nítorí ìjẹ̀jìnà nítorí pé wọn wọ́rọ̀ yẹn ló ti fẹ́ sí pé yàn àlìkúfúrà ìfárọ̀dà àlọ́hù ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yàn ẹ́ àní ìtumọ̀ nìyẹn máa fi ń wọ́ kéwú ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yàn aláàjẹ̀ ní ilẹ̀ ìbáàdì lórí gbogbo ẹ̀dá kí ló ṣe lọ́rùn ẹ̀yàn àwọn àtúbọ̀ fún fátì àtúbẹ̀ fún dúmọ̀ tó máa fún un àlìkófúrọ̀ òun ni wọ́n fún olóbìyí àlìkófúrọ̀ ẹ̀ mọ́nẹ́wù rárá àlìkófúrọ̀ bí tọ́gùtì wálé ìmọ̀ọ́nà bìláhì mùtọ́lọ́mù sí lọ́rọ̀ yẹn ni àlìkófúrọ̀ àti àlìmọ̀ọ́nà ìsàyò ní ìgbàgbọ́ ọlọ́run sí lọ́rọ̀ yẹn fún gbogbo ẹ̀dá àlìkófúrọ̀ bí tọ́gùtì ìsàyò ní ìgbàgbọ́ sáṣẹ́ ìtàn wálé ìmọ̀ọ́nà bìláhì òun tọ́lọ́run sí lọ́rùn fún lórí èèyàn náà ní ìnígbàgbọ́ sọlọ́run. kọ́ọ̀lá ibùn kọ́yìí. àpá tó kàwé kàwé náà. kọ́ọ̀lá ibùn kọ́yìí. àpá ibùn kọ́yìí rahimahullah ṣọlá yìí pé. àpọ̀lù hmm. máa tàjà wọlé yìí là áwùjọ máa tàjà wá sá kọ̀ mọ́ náà wù rárá. máa tàjà wá sá. máa tàjà wọlé yìí là حده من معبود أو متبوع أو مطاع لا لا فهم لا صلاة nígbà pé ntọ́gùtù òun ni máa tàjà wáza bìhílẹ̀ abudu fáìlù òun kẹrù máa fi ń kọjá àlà hádàhù yóò fi ta ẹnu àlá rẹ̀ wọ́n pè ntọ́gùtù mímọ́ àbúdín nínú nǹkan tá à ń sìn kan ni o káwọ́mọ̀ tì bọ́ wáyé àbí wọn tá à ń tẹ̀lé káwọ́mọ̀ tọ́ wáyé àbá ń fún oníṣẹ́ tẹ̀lé. wọ́tọ̀wá bí ìtú. lórí kan yọ sádà fún mi. wọ́tọ̀wá bí ìtú. àwọn tọ̀wá gíìtì yẹn wọ́n pọ̀ gan àwọn ṣẹ́tánì wọ́n pọ̀. àwọn olórí wọn márùn-ún. ìdílé ìsúlà kọ́kọ́ ìgbé jìnnà sí kí ọlọ́run kan máa jẹ́ tiẹ̀. ọ̀rọ̀ ará òfin ẹni tí wọ́n bá ń sìn tó sì yọnu sí tọ́gùtù. ìbàdà ti lẹ́fùtì yìí ẹni tó bá pa àwọn ẹ̀fẹ́ máa wá sìn mí gẹ́gẹ́ tọ́gùtù lòun náà. ẹ́ wí dáadáa wọ̀mọ́ nínú kẹsàn ní ẹ̀wọ̀n ẹni tó bá tó wá pà pé mọ́ra ìmọ̀ ọ̀kọ̀ọ̀kan kan mọ́ra sí à òun mọ̀gbà tẹ́nìkan òkú òun mọ̀gbà tí ó yọ ọ́rọ́ ẹni tó bá ń pà pé mọ́ra nǹkan mẹ́ta gùtù. ẹni tí bá ń fi ohun tó yàtọ̀ sí ohun tó lọ́run sọ kalẹ̀ tó fi ń ṣèdájọ́ ọgùtù lòun náà rárá o ìtọ́ka rẹ̀ ń lọ́wọ́ bá dẹ́ka tó sọ báyìí pé a fi mọ̀ pé àlọ́ yẹ káṣá ìnìgbàgbọ́ sí tọ́gútù èyí yóò tí ì bá jẹ́ nínú àwọn márùn-ún yìí. lá lá lá lá. ẹ̀yà túnṣe túnṣe. láìkì rọ́ kí ló yàtọ̀ sí láàfin rọ́ لا إكراه لا إكراه مدو را وانس لا إكراه أعمى بودي مالك يوني كاقا لا إكراه في الدين إكراه في الدين وسي جميع قانون واسم قد تغير الرشد من الغيب آه. أنا الرشد إيمانات فجوها من السنة ẹnì yóò tó bá ṣàìmọ̀ọ́rẹ́ sí àtọ̀bọ̀t tí n tẹ́yẹ̀ fi ń kọjá àlàkàwé. wọ́yọ̀mìn ẹ̀ tó sì wá ní gbàgbọ́ sọ́nà. wọ́s ẹsẹ̀ wọ́s wọ́s wọ́s kọ́ ọ́n dà ti gbá okùn tó wọ́n ti ṣe la ilaha láǹfìsọ́ọ̀mà láhà ká dáadáa láǹfìsọ́ọ̀mà láhà kìí ṣe láà láǹfìsọ́ọ̀mà láhà tí ò ní já òpin ò sì ní já láéláé. nítorí pálọ́wọ̀n ọba sẹ̀mí ọ̀nà ìlú gbogbo alámọ̀kàrin sátọ̀ bàkọ́rọ́ àyà two fifty six ìwọ̀n tó ní òdì já kọ́sọ́kọ́kùn yìí tó lọ́gbà mọ̀ wọn náà ni ìtumọ̀ la ilaha illallah ni wọ́n ti ń dọ́gbọ́n sọ pẹ̀lú wọn yakfur bi taghut wa yu'min billah méjèèjì ni yakfur bi taghut nafyu wọn ni la ilaha wa yu'min billah wọn ni isbat ti ṣe illallah ọmọ yàgbé méjèèjì ni kéèyàn wá dé ṣe méjèèjì ń pa wọn ní kọfíì wọn ni ebi èyí ṣẹbọ sọta ṣẹbọ ọta kẹbọ ọ atún ní ṣẹbọ ọjọ́ méjì àbí ọmọ àṣìlọ́wọ́ nìkan bá kéwì ọta kẹbọ nígbà tó o sìn ọ̀rọ̀ sọ àṣẹ náà á ṣe tàwíìdù ńgbà yẹn bẹ́ẹ̀ bá ń ṣe tàwíìdù tí ọta kẹbọ ló ní rọ èmi ń sin náà tó tọ́ èmi sì ṣẹbọ ṣùgbọ́n bá fẹ́ ṣẹbọ lè ṣe lọ́wọ́ nǹkan náà là ń jọ́ sí i òun ìbáwọn náà ń pè ní kinní kan ẹlẹ́bọ ni wọn náà bẹ̀rẹ̀ wọn fi hadith. wọn fi hadith ra'asu amri al-islam. Hmm, inú hadith ọwọ́ àǹbẹ̀ pé olórí ọ̀rọ̀ wọn ní islam. وعموده صلاة هيك جوكو راه هون راه وذروة نعمه الجهاد في سبيل الله هذا gbogbo orí ike rẹ̀ òkè lókè rẹ̀ ibi tí wọ́n ń ga ní òkè màálù ni wọ́n ń pè ní ike zaruwa orí sànẹ́mì ike rẹ̀ ìyẹn Islam ní sọ àwọn náà ní kíni ọ al-jihadu fi sabilillah ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba. ọlọ́run alámọ̀tán kò sọ̀lá eléyìí tó ṣe wàsọ́là tó wí yẹn òun ni wàsọ́là ọ̀dàpọ̀ eléyìí wàsọ́làlọ́hu ala muhammadin wàhálà alihi ọ̀sọ́bihi wàsálàmà. kò sí àlálọ́dọ̀ tí wọ́n ẹ àlọ́dọ̀ jẹ́ òní wàsọ́làlọ́hu ala muhammadin ọlọ́run bá ní ṣe ìkẹ́ fún muhammadin. وصحبه وآله àtàwọn alẹ́ àwọn tó tẹ̀lé ní jára léyìn tòun tẹ́nì kan bá jẹ́ fámìlì ẹ̀ tí ọba gba tànàbí ìkẹ́tùn mi lọ́dọ̀ rẹ̀ وصحبه àtàwọn sàábì rẹ̀ وسلم lẹ́yìn ìkẹyìn kọ́lọ́nkọ́ tó fi ọ̀la kọ́ba ní fi kún fún gbogbo ọ̀la papọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك